pátá pátá pátá pátá means in its entirety pátá means in its entirety irọ́ pátá ni gbogbo ọ̀rọ̀ rẹ̀ irọ́ pátá ni gbogbo ọ̀rọ̀ rẹ̀